ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúbòmẹ́hìn àkórí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ àìní ìmọ̀ lè múni wọ ọ̀run àpáàdì tẹ́ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì nọ́mbà yìí 0809 678 kí wa. Luke nine. ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ verses one and two. ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá jọ. ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá jọ. ó sì fún wọn ní agbára àti àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. ó fún wọn ní agbára àti àṣẹ. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. àti láti wo àrùn sàn. àti láti wo àrùn sàn ó sì rán wọn lọ wàásù ìjọba ọlọ́run. ọ̀rọ̀ wọn lọ wàásù ìjọba ọlọ́run. he sent them out to preach about Àti the kingdom. àti láti mú àwọn ọlọ́kùnrùn láradá. lọ wàásù ìjọba ọ̀run. preach about the kingdom of God. then. lẹ́yìn náà. kó dẹ̀ máa ṣe dídára fáwọn lókun. lay your hands on the sick ones. ṣé o wá rí ṣíṣe dídára fáwọn lókun rẹ̀ kí ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún lẹ́bùn ẹ̀. Not everybody God has given this gift. Rárá o. No. Ṣùgbọ́n gbogbo èèyàn ló gbọ́dọ̀ pé kó wàásù ìjọba. But everybody must have this ability to minister about the kingdom. Nínú ọ̀rọ̀ ìjọba ọ̀run ń wá kí ló ń fẹ́. What are the conduct patterns for us to repent and change? Nǹkan tó ń pè ní ọ̀rọ̀ ìjọba ọ̀run that is the whole lessons about the kingdom of God. Ǹjẹ́ láyé òde òní? Are people actually repenting? Rárá o. No. Ṣé lẹ̀ṣẹ̀ túbọ̀ ń di púpọ̀ sí? People are wallowing stronger in sin. ni wọ́n ní ká ronú. The Bible says we should repent and have a change of heart. Nítorí ìjọba ọ̀run kò sí. Because the kingdom of God is at heart. ni ẹni tí ọjà yẹ ọjọ́ Some of the opinion that if you don't enjoy here, you can't enjoy there. Ọ̀tún ra ẹ̀jẹ̀ ni. You are only deceiving yourself ẹ ṣe irú ẹ tí à ń sọ̀rọ̀ ìjọba àrùn tí ẹ̀yin sọ pé ìjọba not the one you are contending in your mind that we are dwelling on it too much. we should be talking about money. for us to be rich. to have children and build houses because by your opinion you think you that was why Christ came. You think only churchgoers can do all those? Atheist, those who doesn't believe in man or God. <laughs> Do you think they cannot build their house? That's not the essence of coming to church. For us to build a house, to have cars. bọ́tí àjàgbá ẹ̀yàn ni wọ́n dẹ̀ emphasize ní church nowadays. òun náà tẹnu mọ́ ní gbogbo ìgbà those are the emphasis now in churches nowadays. ṣùgbọ́n nǹkan tí bíbélì wí. But the Bible told Nube, us that uh, preach about the kingdom of God. And thereafter you heal the sick. But if you want to minister, preach about repentance. If you lack the gift of healing, minister about repentance. That is for all. It's a must for you to have this gift. To preach about repentance. Because the kingdom of God is at hand. That was the order and instruction of God. It is Satan deceit. kẹ́kẹ́yàn wà nù ìjọ yìí. that for somebody to be a member of this church and said. ìjọba àrùn tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ti pọ̀ jù. that I'm dwelling too much. kò lẹ́tọ̀ yẹn. It's not as difficult as that. le jù o. It's more difficult than you imagine it. Ohun tó o bá ní ìmọ̀ ẹ̀. What you lack knowledge of. Wàá ṣubú nípa ẹ̀. You fall under it. Ẹyàn ọmọ Ọlọ́run. Brethren. Ǹjẹ́ ẹ mọ̀ Do you know? Olè ọwọ́ ọ̀tún. The robber on the right side of the corner. Do you believe he has the knowledge about the kingdom of God? And the one at the other side, the left side, he lacks knowledge about this kingdom. The message of the Lord came to pass. My people are perishing for their lack of knowledge. The robber on left side of perish because of his lack of knowledge about Jesus Christ. But the one on the right side saved. We are always surprised. How come his salvation was that easy? That man must be a believer. We had two robbers. Ìkan ní ìmọ̀ ìjọba ọ̀run. One had the knowledge about Ìkan the kingdom. Ìkan ò ní ìmọ̀ ìjọba ọ̀run. One lacks the knowledge. So ewu ńlá ni. Very dangerous. Téèyàn bá ní ìmọ̀ ìjọba ọ̀run. If you don't have the knowledge about the. Tó sì sọ pé òun ń lọ. And you say you are going there. Ó tanra ẹ ni. You are deceiving yourself. Luke twenty-three. Luke twenty-three. thirty-nine. thirty-nine. àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kan fi ṣẹlẹ́yà wípé. máa kà ń ṣọ ni o àwọn. ìkan nínú àwọn arúfin tí a gbé kọ́. one of the robbers on the cross. fi ń ṣẹlẹ́yà wípé. ṣé orí ẹni tí ò ní ìmọ̀. gbà tí ò ní ìmọ̀. he lacks the knowledge. gbà tí ò ní ìmọ̀ ìjọba ọ̀run. he lacks the knowledge about the kingdom. kò ní mọ̀ jésù. he knew nothing about Jesus. ó ń kú lọ báyìí ó dẹ̀ ń ṣe yẹ̀yẹ̀. even last minute to his death he was still making mockery. kí ni ká ṣe sí yẹn báyìí. what do we do about it. yẹ kò yan ìgbésà. he chose kí ló dẹ̀ fà. destruction why. kò ní ìmọ̀. he lacks knowledge. bí ìwọ bá ṣe. bá ní ìmọ̀ ìjọba ọ̀run. if you lack knowledge. ẹ má rò pé à lọ bì kankan. deceive let's not deceive ourselves you are going nowhere. deceive yourself if you say you are going there. ní ayé báyé ṣe ń burú lọ. the extent of decay in the world. ṣe la ń bàjẹ́ sí things are going worse. kẹ́yìn ọ̀nà ni mo ìjọba ọ̀run. if you don't have the knowledge about it. kọ́ọ̀dà rẹ̀ gbọ́n lọ ìjọba ọ̀run. and you say you are going to that kingdom olúwa má tanra ẹ jẹ kẹ. you have deceived yourself in your own imagination. ọba tọ ẹjẹ má tanra ẹ jẹ. if you have been deceived don't get yourself. ṣọ́ọ̀ṣì ọ̀wà fún miracle. church is not established for miracle. ohun tí ṣọ́ọ̀ṣì wà fún ni pé ká ronú ká pàwàdà. it's for us to change and have a heart. bàbá jáde síbẹ̀ yẹn ní ìsìn. step out now. tẹ́ ẹ bá hùwà kan tí ò dáa. and we conduct ourselves in the right way. wàá rọ̀ ọ́ máa sọ fún wa. you see what people will say about church you will see the whole extent of church. and he says he is a christian. look at the church goer. what are they telling you. they believe. tó o bá church. go to the church. your conduct must be of exemplary one. if you are a co-tenant. when you behave. Your conduct will reveal. Àná dẹ̀ ń o. Oh, and they claim. Àmọ́ nǹkan tí pastor wọn kọ́ wọn. He is a Christian. Only God knows what they have been taught. Torí wọ́n gbàgbọ́ pé. They believe strongly that. You as a Christian. Ìwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Kò yẹ kó huru ìwà báyìí. You should not have exhibited such character. Kí la what are we talking? Kí la wá ń sọ? Wọn ò ní fi miracle judge yẹ. You will not be judged as per the miracle in your church or you receive. Ìwà ẹ̀ náà máa fi judge. But your conduct or character. Ẹ wá àwọn olè méjì wọ̀nyí. Look at these two criminals. Ìwà ló jọ́ọ̀jì wọn. A fi ìwà dá wọn lẹ́jọ́. Nítorí pé kìíní. They were judged by their conduct. Why? Ìkan ní ìmọ̀. One had knowledge. Ìkan ò ní ìmọ̀. The other lacked knowledge. Ẹni tí ò ní ìmọ̀ ẹgbọ́n ohun tó ń sọ, wọ́n ló ń ṣe yẹ̀yẹ́ bá mi kà á. He was making mockery. Àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kan fi ń ṣe ẹlẹ́yà wípé. Ṣé ó yẹ báwo ló ṣe ní fi ṣe ẹlẹ́yà? Why will he not make mockery? Nígbà tí ò ní ìmọ̀ nípa ẹ̀. He knew nothing about the person he was making mockery of. bí ìwọ bá ṣe kristi. ká ní ìwọ ń ṣe kristi. if you are christ gba rẹ àti àwa là. rẹ àti àwa save yourself and save us. ìwé èyí èkejì dáhùn. Eh, ó sọ jù bẹ́ẹ̀ o. He said more than that. Only God knew all he said negatively. Those were the ones recorded. Should you have said that? Here is another criminal like you. Even only to answer your guy even the other criminal happened to be his boss. wo ohun tí ọ̀gá yẹn sọ kí lọ̀gá yẹn wí. what did he say. ṣùgbọ́n èyí èkejì dáhùn ó ń ba wí pé. èkejì dáhùn ó ń ba wí pé. ìwọ kò bẹ̀rù ọlọ́run. ìwọ kò bẹ̀rù. máa gbọ́ nǹkan tí máa gbọ́ nǹkan tó lè yẹn sọ o. hear that. máa gbọ́ ohun tó ń sọ wọ ohun tó fi bẹ̀rẹ̀. look at the way he began that. wọ ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀. ìwọ ò bẹ̀rù ọlọ́run. you have no fear of God. tí ìwọ wà nínú ẹ̀bì kan náà. ṣé o mọ̀ pé àwa yóò bẹ̀rù ọlọ́run? we don't have the fear of God. àwa bẹ̀rù ọlọ́run a lọ máa jalè. if you fear God can we be a criminal. àtiṣe àtiṣe ná. we've committed the offence we've done it. ṣùgbọ́n òbá má ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀. but you should not have uttered such a statement. ah ah o bẹ̀rù ọlọ́run rárá. you have no fear of God in your heart. ṣé olè yìí ní ìmọ̀ nípa ọlọ́run ni. does he have a knowledge about God. ìgbà tí ó ní mọ̀ kí ni iye tó ń sọ̀rọ̀ ọlọ́run gbà yẹn. if not Why is he talking about God? kì í why? Indirectly, he was ministering. If you want to tag him a pastor, how else could he have been? If you know to are we? What does ni mean? Nitiawa, ni ti ah, ń jẹ. àwọn je we are being justly punished for the offence we committed. alẹ́ tọ́ ẹ̀. We deserve this punishment. Ayẹlẹ́ni tí ó yẹ kó so mọ́gi. We deserve this punishment. Kọ́ kò mọ́gi. We should be nailed. Ẹ máa gbọ́ ẹ máa gbọ́ nǹkan tí ó lè yín sọ. Ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan. Ẹ̀tọ́ bá dẹ̀ máa jẹ́ pásítọ̀. But this man has done nothing. Tí ó lè yìí bá fẹ́ jẹ́ pásítọ̀, kí lẹ tún fẹ́ kó sọ? If you want to elevate him to a status position, what else could he have done that he never did? Kí iye ṣe pásítọ̀ ló ń ṣe yìí? He was doing the work of a priest on the cross. ó sì wí pé. now láti fi hàn pé ọmọkùnrin yìí ní ìmọ̀ nípa ìjọba ọ̀run. to tell you he has knowledge about the kingdom of God. ẹ wá gbọ́ ohun tó wá parí ẹ̀. hear the way he climax it. ó sì wí pé. ó wá wí pé. jésù. jésù. rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. remember jésù. jesus. ẹ kàn máa ń ka bíbélì ni. you just read the bible. ṣùgbọ́n ó ọlọ́run máa túmọ̀ ẹ̀. is better for the Holy Spirit to interpret for you. If the Holy Spirit fails to interpret, he just, just gloss over it. He got saved. Look at the process he went through. Look at the one who lacks knowledge who was blaspheming, even on the he saved a criminal why will he not. ṣé ọ̀rọ̀ ẹgbẹ́ wà nínú nǹkan tí ọmọkùnrin yìí ń sọ. is there anything like perdition in that statement. nígbà tí olè bá ṣe báyìí sọ̀rọ̀. if a criminal has spoken in this manner. to crown it all. láti fi dé gbogbo rẹ̀ ládé. ó ní jésù. jesus rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. rántí mi ìjọba rẹ Remember me. dé rẹ. in your kingdom. remember me in your kingdom. which means. he knew about the second coming of Jesus. he was deceived by Satan. tó that he became a robber or a criminal. but he knew about that kingdom. tó Look at this version of patience. You have no fear of God in your mind. We are being justly punished. This man committed no sin. Ah, My friend, you have no fear of God in your mind. Jesus. Jesus. Left to me in your father's kingdom. Please remember. Me. You said Christ saved him. Why will he not save him? Why will he not save him? Jesus, sì wí fún. tí ò bá ní ìmọ̀ ìjọba if he has no deep knowledge about the kingdom. ó ṣe ń tọrọ yìí kò ṣe sọ kó wà òun sàn. why did he not plead for healing. ṣé ó béèrè miracle. did he ask for miracle. kò ṣe sọ pé sọ mí kalẹ̀ lórí àgbélébù yìí. why not save me from nínú ìrora tí mo wà yìí sọ mí kalẹ̀. let them get me released. kò ṣe wí bẹ́ẹ̀. he didn't ask for release. ó ní jésù. jesus. ó dìdì pé ni. Jésù. Jesus. Rántí mi. Remember me. Ní ìjọba. In your father. Tó o bá dé ìjọba ẹ. When you get to your kingdom. Rántí mi. Remember me. Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́àgùntàn Aishaiya Olúfayọ bí Ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí tẹ́ bá ń fẹ́ láti máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 08096781135. 0809 678 1135 kí olùwàbùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa.